àkídà àríṣùnà ìjọba gbogbo aná la nígbàgbọ́ wípé àìsìnlá yẹ sí ìlú wàyà gbogbo ìgbàgbọ́ ó máa lékún pẹ̀lú ìṣiṣẹ́ tọ́lá. Lílékún ìgbàgbọ́ tó náà ní ilé lára gbà. Wàsíkọ́ọ̀nù ìmọ̀ ẹ̀ nípò ìgbàgbọ́ òun náà ní tó àbọ̀ òun ní ìbẹ̀rẹ̀. Èyí pé gbólóhùn lẹ́yìn táà fún lílẹ̀ òun náà ní ìdìbò. Àwọn gbólóhùn lẹ́yìn táà fún lílẹ̀ kò òun náà ní ìdìbò ìgbàgbọ́. Ìlànà àti àìgbàgbọ́. nílẹ̀ ìgbàgbọ́ ìjọ àfihàn ìmáì àwọn kankan bẹ ní máa ń ṣokùnfà nílẹ̀ ìgbàgbọ́ àwọn náà ni àtijọ́ àbùdó àfihàn ìmáì àbá àti sàlàyé rẹ̀ fún wa àtàwọn kan tó lè lọ́ta. lẹ́yìn bàtà ni máa tó lè fa lóye ìgbàgbọ́ ó yẹ ká máa ìyá àjò gbà àti ìgbà àwọn ìwòsàn ọ̀nà àbáyọ kúrò níbi lílo ìgbàgbọ́ nínú bá fẹ́ kí gbàgbọ́ ó lálàáfíà ó pípẹ́ rí kúrò níbi tó wà lánàá kí làwọn akẹ́kọ̀ọ́ yìí lọ lánàá ṣàlàyé fún wa wípé. عن الاستكتاب من الأعمال الصالحة وملء الوقت بها kí ni ojú púpọ̀ nínú ìsẹ̀míyà àwọn àti olóore ìgbà tí ojú kòkòrò pé iṣẹ́ títọ́ lọ́wọ́ pọ̀ nínú ìsẹ̀míyà gbogbo àwọn iṣẹ́ dáadáa ni ó mọ̀ sí ojú kòkòrò láti máa ṣe àwọn ìtọ́jú ọ̀ràn yẹn èèyàn máa tẹ̀lé àbí àwọn ètò jẹ́ àṣejọ rẹ̀ èèyàn máa tẹ̀lé kòkòrò rẹ̀. lábẹ́lẹ́ náà ni a ti máa tẹ̀síwájú. àfáàní wọ̀lẹ́ ń bá wí أن يراعي المسلم في مسألة الأعمال الصالحة أمورا منها. يا بعد ورثني ما تتولوري ọ̀nà kan ló jẹ́ nínú ọ̀nà tá a fi máa ń sí ìwòsàn ẹ̀mí tàbí sí ìwòsàn ọkàn níbi ilé ìgbàgbọ́. Iná ọ̀pọ̀ níbi tí olóore náà ó láwọn ọmọdé ẹ̀sìn kí ó rọ̀mà. Nínú nínú àwọn nǹkan tó rọ̀ mọ́ nígbà yẹn lè máa di olóore kó pọ̀ ó sì máa torí ẹ̀jẹ̀ iná yẹn. Àníyàwó ló ń bá òun ṣe nínà nínú àwọn rájọ èyí tó ń bẹ fún àyùmọ̀tà ọ̀hún ti bèrè ìyá tí ènìyàn ó máa ṣàlápàá tètè lọ síbi tó lówó rẹ̀. ẹgbẹ́ pẹ̀lú pẹ̀lú àyùmọ̀tà ọ̀hún ti kúnná wá àlùkùsùmọ̀ọ́rùn. òun náà ní kí èèyàn má fi gbà kan níbi àwọn tó lówó náà kéèyàn tó ní máa ní gbogbo ìgbà tí wọ́n bá ti sọ ní kéèyàn láì kéèyàn tó ti sára kàkà láti lọ sí. Ìyàkọ́ mi ni ìtàhàyà nítorí pé ọlọ́run ọba àná ọ̀hánà ó ti pa wá láti. Torí pé àìsàmù ìyàkọ́ tẹ̀lé àìsàmù ìyẹn ní ìgbìyànjú olùdẹ̀jọ́ tó gbà náà ọ̀rọ̀ ìrẹ̀kùtẹ́ di àlàyé ó ní lọ tó máa tẹ̀lé ìjọra ìṣùgbọ́n èyí tó dáa jù tó náà ní kíni ọ̀ ká ṣe é ọba subhanahu wa àwọn ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀dẹ́ ọlọ́run ọlọ́run ẹ̀sìn alápàtì ọ̀rọ̀ nígbàgbé ẹ̀sìn alápàtì nígbàgbé àmọ̀ ìwúlẹ̀ yọ̀pẹ̀lẹ̀ ìdúróòtẹ̀ àwọn yọ̀pẹ̀lẹ̀ ìgbà. أين المسارعة واجبة أو مجهولة؟ نعم مجهول واجبا الأصل في الأمر الأصل في الأمر الأصول على أمة إلا البطارة تلك تتصل على الأصول لابد من القبول تابعي قليلا تدخل من الأصول لو في النبي وسارعوا إلى مغفرة من ربكم عن التوبة والاستغفار واجب نعم يا أيها الذين آمنوا توبوا التوبة واجبة أو إذا كان التوبة واجبة والمسارعة إلى التوبة نعم ìyẹn túmọ̀ sí pé nígbà tá a fi gbà wípé ká tọrọ àtàwà forí ní ìgbàsọ̀dọ̀ lọ ọ̀rẹ́ yẹn àbẹ́ẹ̀kọ́ mọ́tàlá àwọn onímọ̀ olùlẹ̀ ilẹ̀. ọlọ́run bá àrùn wà tí alọ́jọ́ náà kọ́ á ní torí àwọn olùlẹ̀ ilẹ̀ tó tọ́nà rẹ̀ dé. wà tí ọlọ́run sọ̀rọ̀ nípa àyà ọ̀yọ́kọ̀. ọlọ́run ni àyẹ̀wò فإن لم تجدوا ماء فتيمموا صحيحا طيبا فإن لم تجدوا معه هي تعيون فتيمموا صعيدا طيبا هي تعيون Sínú ìgbà tó kù sí ìtàrí ni yìí. Sínú ìgbà tó kù àwọn àkọ́yà rẹ̀. Wọ́n yẹ kí wọ́n ti lò máa ń yẹ طيب. لأن البحث عنه إيه؟ يسلك الوجود أو الإيجاد كما لو قال أقوى واقعي كاتب وجدها وكاتب فإن لم تجد أي فإن لم تجد تجد ما بعد أن بحثتم عنه bẹ́ẹ̀ bá yẹ ni lẹ́yìn ìgbà tí ẹ ti wà wọ́n rí lẹ́yìn ìgbà tí ẹ ti wà. tó àwọn ọ̀rá yẹn ó máa ń bẹ ní àwọn àfúnni ọ̀fúnni ìtọ́kẹ̀ tó wọ́n máa ń gbéra ayé ká tó lè sọ pé báyìí ni ìyá kò sí lálàá. Thank you àtọ́lọ́ ọ̀rọ̀ sùhánù wọ̀ sàrà wà sáré rò ilẹ̀ ọmọ sọ̀rọ̀ yóò lo ẹ̀sọ́ ọlọ́pàá ìlà wọ́n sọ ìlà hàdà àlàáfíà ṣàkàwà nínú àwọn orí ìlú kò lè fún ọmọ ìlú tó dájọ lọ. wọ́n ti tẹ̀sí wọn tọ́kọ sí ìdánwò ìkárẹ́ ọ̀pọ̀ nígbà tó bá. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة إلى الحق. ليسمع ọlọ́run ọba àrùn ọ̀sẹ̀ ara níbi gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ iṣẹ́ olóore ọlọ́run ọba láti rẹ̀ ká kó kìí mà á lè fún mi ká kó kìí mà ká má mà fi falẹ̀ nínú pé bàbá rẹ̀ falẹ̀ àpò rẹ̀ lè lọ́mọ lọ́wọ́ ó ti bọ́ láti. وسارعوا إلى مغفرة من ربكم وجنة ọlọ́run ní ẹ̀sọ́ alákan tètè lọ síbi wíwá àforíjì àwọn ìtẹ̀yìn nípọ̀dọ̀ ọlọ́run ọ̀gá mi. Ìwá ṣe ìwá àforíjì ẹ̀jẹ̀ ẹ̀rẹ́ máa sọ lápá wà sáárì kò áìgbọ́n nílẹ̀ àgbẹ̀. Ẹ̀sọ́ alákan tètè nílẹ̀ àgbẹ̀ àyẹ̀lẹ́sì ìlú ìlú fún ìlú fún ìlú

gbogbo àwọn nǹkan aná wàká fi lè sí ìjọba àti gbogbo àwọn nǹkan tá a bá ti ń gbọ́ bí ẹ̀rọ ti rí ọ̀rọ̀ ìṣẹ́ náà ẹ̀rọ ti rí ẹ̀rọ ti rí náà ọ̀nà ọ̀pọ̀ wa láti ọ̀pọ̀ sáárà kàṣà alápàǹtẹ̀tẹ̀ lọ́ọ̀bẹ̀. alápàǹtẹ̀tẹ̀ lọ síbi àlùjẹ́ yìí ẹ má lérò pé àlùjẹ́ náà dàbí aṣọ ọ̀pẹ̀ àbùhá àtàwà tó wà pa. Ìbú rẹ̀ ìbú àbù ìbú ni póòlù òní gbogbo rẹ̀ gbogbo ọ̀pá ajá gbogbo kan lọ́tọ̀ ní póòlù. Àbù lórí fúnni lórí ìbú. Ẹ ti mọ̀ wípé gbogbo póòlù a máa wọ̀ nínú lọ àwọn ọ̀rọ̀. tó bá lọ jẹ́ pé a kò àìjẹ́ náà tọ́lọ̀ palẹ́ sí ilé ìjọba kọ̀ọ̀kan wa a sì ká àwọn àjò. Hádà ni a kò áì kà ọlọ́run wa ṣáàbùsù àdáàbù àtẹ̀sí ó wá gẹ́gẹ́ bí ẹni wípé àìsàn ń lọ gbọ̀ngàn àtàmà wá sí wọn láti àwọn ẹjọ́ bí sí àmà ó dà wọn àpá onímọ̀ bàlámà àbùhá àtàmà wá sí ọ̀nà. bí ọ̀rọ̀ bá ti ń nínú èdè bọ́ọ̀ bá ti ń mọ níwọ̀n rẹ̀ sí bẹ́ẹ̀ náà lè ṣe mọ wọ àpọ̀ mọ́tàlá ìlú àpò ibrahim al-asad ìrẹ́bẹ́ ní ṣàjà àṣùgbà ìlàkùn àṣàjà ìbàyẹ̀ ibrahim al-asad ìṣẹ̀dá ibrahim asadun. الشجاعة إبراهيم هذا تشبيه ثاني وأبلغ إبراهيم الخليل قال طيب، هذا هو عنه أسد يعني أسد إبراهيم أسد هذا هو أبلغ ابن الحادث فيقام عدم تشبيه ثم إليه ما إيجاد القرآن سؤال القرآن من بلاغاته ìjọba jẹ kí Quran òun ṣe ádìkù tó ṣe pé ádìkù òun ló bá mu Quran òun ṣe àwọn ìgbà ìjọba jẹ kí Quran òun ṣe alìsìmáàmù àwọn ìsìháàbù Quran òun ṣe nítorí ọ̀gá ni wọ́n sáré orí ra ẹ̀mọ́ pọ̀ ẹ̀sìn ẹ̀ka lápá àgbègbè lọ síbi irú àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba yín ọ̀jọ́ ìjọ́sìn ẹ̀ka lápá àgbègbè lọ sí gbogbo kàtólìkì ní wà lẹ́sẹ̀ kan èso tó pé àrùkù á ìbú rẹ̀ ìbú àrìsẹ́nà àtàkọ̀wá lọ. Nígbà tó bẹ̀rẹ̀ kẹ́kẹ́ kọ́ àrùkù á àtàkọ̀wá lọ. Ìbú rẹ̀ táwọn wà kàn má wà kiri sọ́ọ́ bá wọn sọ́ọ́ bá kiri wàbí ìfọlọ́ọ̀lọ́ ní ká ó dàbí jẹ́ bí àsàmọ̀wádìí wọ̀lá ọwọ́ sáà nìkan fún ọmọ wàbí bọ́ bá ti wo sọ́mọ̀ ti di ibi yóò dàbẹ́ bó bẹ̀rù kalẹ̀ kò bẹ̀rù kalẹ̀ bó ti lọ́nu bó ti rí nù bá lè tẹ̀lé ẹnì kọ̀ọ̀kan ibi gbogbo alápapọ̀ sí ẹnì kan sí ẹnì kan ọlọ́run fún kí dáadáa ó lè gbogbo ìgbò tó ọ̀fẹ́ ní láyé kò sí ìwé tó ń tàwọn wá sí ọ̀la tó wọ̀ lọ́ba tó fẹ́. ìwọ́n wà fún olórí tí mo wá lé láyé tó wá wọ̀ sí táìpẹ́ ló bá bọ́ wọn lọ. kò lè tó kò tó pẹ́ kankan nínú tó lọ ń parí ìpínlẹ̀ fún ọkọ̀ wọn náà jẹ́ àdúrà wọn fún àwọn àwọn àwọn tó lọ wọn jẹ́ وقال الله تعالى الله تنصر لا يؤمن القرآن الكريم رب سابقوا إلى مغفرة ربكم وجنة عرضها كعرض السماء والأرض Ọlọ́run sọ́lá ìgbà ìgbé ẹ̀sọ́lá bá tó ṣe lọ́sídì àtúnbá fún ìgbà ọ̀gbọ́dọ̀ ọlọ́wọ́lá. Ọ̀jẹ́nàtẹ̀ ẹ̀sọ́lá bá tó ṣe lọ́sídì tó lè pẹ̀lú wọ àjẹ́nà èyí tó ṣe pé áwùjọ ha ìbú àjẹ́nà àárùn ìsàmà ìwà áhùn. هنا في أذان السماء والأرض يبوه هنا كيجي يبو السماء والأرض حكيمة níbi ọlọ́run ọba tó díkìrù àdé àti níta lákọ̀ọ́kọ́ ọlọ́run àbùkù ẹ̀yà ló máa àkọ́kọ́ bí ṣe o lọ́wọ́ mílẹ̀ ìjà ẹlẹ́ẹ̀kejì sí lọ́wọ́ mílẹ̀ ìpínlẹ̀ ọlọ́run ó túlẹ̀ ọ̀sàlàyé ẹ̀yẹ́kùnrin ìfọ̀tà lákọ̀ọ́kọ́ ọlọ́run ṣe pàtàkì. àwọn ìpínlẹ̀ kejì ọlọ́run ṣe àtìkàmá ní ìrọ̀pá fẹ́ tu lọ́kùnrin ẹ̀dẹ̀ lónìí bá sọ́mà sọ́mà ẹ̀yọ̀kan báyà kò ní ẹni ká wà pé àìsàn wà láàmú ara lè òun àtúntàmà wà gbogbo sábà òun náà ní ọjọ́ mẹ́rin kọ̀ọ̀kan òun ni ó ti gbogbo rẹ̀. wọ́n mọ̀ lórí ọ̀rọ̀ àyà àwọn kan tí àwọn àyà yìí ń tọ́ka sí káàlà muhammed في المسارعة إلى أصحاب النبي صلى الله عليه وسلم ní nǹkan tí máa ṣe lọ́gbọ̀dá àríkàn tó máa mọ̀ sílẹ̀ àríkàn tí máa ṣe lọ́gbọ̀dá lọ́dọ̀ àwọn wo láti lè máa ta lápáǹtì lọ sí ibi olóore ẹgbẹ́ àṣùkáàdì ní ibi lọ́dọ̀ àwọn tàbí èyí làwọn tàbí olùgbẹ́gbẹ́ náà bá lè kẹta nílẹ̀ ẹ̀rí táwọn tàbí wọn wọn lè fi balẹ̀ ayàtàwọn náà ń kólé ní ìwọ̀n àràkà wa ẹ́. كان محرسا بالمسارعة عند أصحاب النبي صلى الله عليه وآله وسلم gbogbo bá a ní òru la ìfẹ́ náà tó àwọn ìkórè ẹ̀ lẹ́sìn ní ìṣòro ìyá ìfẹ́ náà ìkàbá ìfẹ́ bẹ́ẹ̀ ìkàbá ìfẹ́ bẹ́ẹ̀ àwọn ìfẹ́ bẹ́ẹ̀ sí àwọn ìkórè ẹ̀ lẹ́sìn ní ìṣòro iná ìkàbá ìfẹ́ bẹ́ẹ̀ ìyàrá ìfẹ́ bẹ́ẹ̀ àwọn ìkórè ẹ̀ lẹ́sìn ní ìṣòro. وعند أصحاب النبي صلى الله عليه وعلى وسلم هو طبعا دور الجنة قلت ما عنده يجيب هو أكل ما يمكن أن يكون لا لا تمارسي تقول يا غير وتقول يا مكة لا تكن بنت إلا مم هو الإمام مسلم رحمه الله تعالى في صحيحه عن أنس بن Imam Malik Imam Muslim wọn bá kó bá a fẹ́ wọn wọn kàn wá ní síra àwọn ìtura làásìá yìí láti ọ̀dọ̀ àfọ ẹ̀sọ̀ màmá yìí kìí sí ìsọ̀tì lẹ́ẹ̀dù wà nígbàdàn nípa ìṣẹ̀lẹ̀ ìta ìṣẹ̀lẹ̀ ìtọ́sẹ̀lẹ̀ ní ìpadà lọ́mọ àdálẹ̀ nígbà tí àwọn kìkìrí tí wọ́n sún láwọn ìṣòwò pẹ̀lú ẹ̀kún mi gbọ́dọ̀ àwọn mùsùlùmí wọn ò kọ́ ló kà àwọn mùsùlùmí kọ́ ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí wọn gba ẹ̀ka láyé nígbà àwọn mùsùlùmí báyìí àwọn ọmọ yẹn máa ń ta àwọn mùsùlùmí lára ẹlẹ́sọ̀rọ̀ wa àyẹ̀wò tó ń lọ ẹlẹ́dùn àgbẹ̀lọ òun náà ní òkun àkọ́kọ́ èyí tó lọ́wọ́ bá ti kó ìgbéga ní àwọn mùsùlùmí lọ́wọ́ gbogbo yẹn ló gbé ìbẹ̀rù nínú àwọn ìbẹ̀rù tó a gbogbo ìsàlẹ̀ tó sọ̀rọ̀ lọ sọ pé ogún wáyé wà lára ìbẹ̀rù gbogbo ìbẹ̀rù àwọn ìbẹ̀rù pẹ̀lú wọ́n ti máa gbé níbi wọ́n ti sọ̀rọ̀ àpòlù àwọn ìbẹ̀rù gbogbo ogún yẹn lágbára pẹ̀lú pàtó nípa ẹ̀sọ́ lọ́wọ́ àwọn ìwà àti ìṣẹ̀lẹ̀ òṣèlú gbogbo àwọn tó ń kópa ìbẹ̀rù tó bá ọlọ́run bá ti lè تحقق عن ذلك لما لنا المشركون نبع táwọn ọ̀sẹ̀bọ tí ما sún mọ́ àwọn àgbèrè yẹn pẹ́kípẹ́kí pẹ̀lú pípọ̀ ló ń kà pẹ̀lú فقال النبي صلى الله عليه وسلم قال أخبر عن نفسه محمد وعلى الله عليه قوموا أنموا من أجل إلى جنة àrùn àtàwọn báwọn ibi tí wọ́n lé ní àwọn ìpínlẹ̀ ọ̀jọ̀gbọ́n lórí ẹ̀yìn ẹ̀ ti ẹ̀rọ pàdé àlùjẹ́ náà ẹ̀jẹ̀ bá sọ̀rọ̀ fún wọn ìwé ta ẹ̀jẹ̀ náà bò ṣe kúrè ìyá tó wà sí pé àníwá Muhammad sallallahu alaihi wasallam ó fi àlùjẹ́ náà dúró ìjọ olóòrùn àjẹ́nà gbogbo ẹ̀mí ló ń tẹ̀ ìgbọ́nà tó sáàbù àwọn tó ń lò ó. قال يقول أمير بن حمام الأنصاري أخبر أمير بن حمام الأنصاري lójú okun náà ó ní yá Rasulullah yóò dúdú ọlọ́run. jannatu al-ardu as-samawati wal-ardu àlùbẹ́sẹ̀ ọlọ́run fẹ́rẹ́ kọ̀ọ̀kan wa. ó ti déédéé gbogbo sẹ́mà àti gbogbo lẹ̀ tí ó jẹ́ bẹ́ẹ̀ nìkan tó kọ́ ọ̀lẹ̀ náà láti ní bẹ́ẹ̀ tọ́lá tó ní náà ọ̀là jẹ́sìjẹ́ kí ni a máa sọ pé jẹ́sìjẹ́ yẹ á ọbẹ̀ ní ọ̀rọ̀ ayé ni wọ́n ní pé ṣé o fẹ́ á ṣé o lè lò ṣé o lè lò ọ̀bùn sọ على الاستطاعة من الأمر في كيف يمكن فقال رسول الله صلى الله عليه وسلم ما يحملك على قولك تكذب يقول لك أنت بتكذب كده هو صغير ولا لا هو الله يا رسول الله قل لي رسول الله غير تعريفه إلا رجاءة أن أكون من أهلها mo fi bẹ̀rẹ̀ mo fi sojú kòkòrò mo fi ra kan pé a ọlọ́run kí ni mo fi tẹ̀lé kan ìwà ìjọba ìjọba tó bá jẹ́ bá lè tẹ̀lé lọ́tọ́ ẹ̀ lóye ìjọba yìí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ojúlóye ìgbésọ̀mà ìlú. Tọ́wọ́ àbájáde sọ ìlú àtàkì àjùlá ọ̀gbọ̀n wà wà ayélujára. Àrẹ́bí ti wà ọjọ́ kan lọ. Pẹ̀lú ìjẹ́ pé làbújá ìlúmọ̀sí ayẹ̀kú ìrìnàjò ìjàpá ìyà wọ̀lá ẹ̀kú olóńgbò tẹ̀sà ìlà mùsùlùmí ìjẹni tí ó mọ̀ ìwà burú ìwà rẹ̀ ìwé náà ṣẹlẹ̀ níjọba àdásọ́nà bá wà ní ìwà rẹ̀ sọ́nà àti ní àwọn èèyàn kan wọ náà tó náà lẹ́yìn fọ ìwà kan láì ní kí ìpínlẹ̀ tó. àpò àwọn ọ̀ka ìṣà nínú àwọn àgbàrọ̀ wà pẹ̀ wọ́n yára sí ìlànà ìròyìn ìjọba tó bọ̀ wà ní àwọn ìlànà ẹlẹ́mí náà gbé náà gbọ́ àwọn ìgbà ọ̀gá kọ̀ọ̀kan ọ̀gá kọ̀ọ̀kan ọ̀kan ọ̀kan wà ní sáájú ìyàtí lágbára. àwọn ìdílé ìlọ́wọ́ àlọ́sọ̀lá ọ̀la lórí wà lójú kù ẹ̀ẹ̀kan ní ìròyìn ọlọ́run gbọ́ọ̀rọ̀ ló lè dáì àti àwọn àǹtà àǹtà ìṣẹ̀lẹ̀ ẹ̀yẹ̀ màá ẹ̀ẹ̀kan náà dúró ẹ̀ẹ̀kan náà bàbá mi kọ́ àbúkà fi wà bàbá kiri mi mẹ́rin bàbá rẹ̀ àwọn ọmọ ìbá sáré lọ́gbọ́n ìgbà rẹ̀. bàbá أمام النبي صلى الله عليه وسلم فدس على ركبه أبو عمر واقف ورجع يا رسول الله Ìmọ̀jọ́ ọ̀rọ̀ ọ̀hún ti pọ̀ sí i. Ọwọ́ àìlú ìjọba ló fún ti jáde àlẹ́ àwọn sí ìlú mi àbọ̀ àwọn ọ̀sán mi bá lè fún òun àti gbọ́ ìdọ́rọ̀ rẹ̀ jáde ẹ̀yìn ìlú wa bá ti dé ilé ìta àmọ́ ìgbésẹ̀ ìlú tó mọ́ rò bóyá ká ọ̀rọ̀ mẹ́sàn-án láàrín. Arákùnrin kan ní ọ̀kan náà àwọn ọ̀gbẹ̀gbẹ̀ ṣe pàdé èèyàn ń gbìyànjú láti ẹnu fún ọmọ náà wọ́n bẹ̀rẹ̀ sí sọ sí lójú omi ọjọ́ wo wà lẹ́yìn òṣìṣẹ́ lójú omi wọ́n ṣe oní ọkọ̀ mi ó wá rí pé owó ọkọ̀ yẹn lágbára ó wá sí ìgbà rẹ̀ ó fi di ìgbà nílẹ̀ ó lọ ìgbà tó dé wọ́n á tó fi ọ̀rá pẹ̀lú ìgbà ń wọ́n lọ wá lórí ìgbà nígbà bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ ọ̀rọ̀ kan masari bẹ́ẹ̀ wọn náà àwọn èdè ó dà nípa orúkọ àlejò ẹni ọ̀nà náà ti sọ ọ̀nà ìgbà èèyàn tó wà sí wípé gbáràpọ̀ yìí ti sọ̀rọ̀ wípé mo fẹ́ kí n jọ́kà nínú ọ̀dọ́ ìjọba àwùjọ náà kọ́ àwọn ìpàdé ìjọba àwùjọ náà àkàlẹ̀ owó ti jọ́kà nínú ọ̀dọ́ ìjọba àwùjọ náà. وعقر يتبرار من àákàn yìí wá yọ àwọn dábìnà àwọn dàbínú tàbí ara ìkọ́rùn yìí kọ́rùn ibi àyè kọ́rùn ìtumọ̀ tó ní pọ̀ ìlànà ó lè jẹ́ ìwé ó lè jẹ́ ibi tàbí ẹ̀fọ́ kàbàrọ̀ ó wá yọ dàbínú náà kúrò ó bẹ̀rẹ̀ fún ẹgbẹ́ ọ̀gá rẹ̀ ìlú ìrẹ̀wọ̀n. وعن جميع ثم قال الله سبحانه لكن أنا حييت حتى عقل ثمرات هذه إن على حياة طويلة تابعين جمع الجليل ثم قال الجليل ثم جلال الله يسكن يوجد أعجب الجليل حياة طويلة قال فرمى بما كان معه من الصبر bó ti bọ́ ojú omi ọba wa ìjókòó ní sámú bó ti rẹ̀ ní sọ́nà tó máa kàn sára rẹ̀ tó bá bẹ̀rẹ̀ ní ojú kọ̀ àwọn ọ̀tá wọn wá jà àti àkójọ ìdí ọ̀dọ̀ pa ní ọjọ́ ìgbésẹ̀ yìí. Ìgbàkọ̀ ẹ̀kọ́ ìyàwó ìtàlá ọ̀rọ̀ kọ́lá sábà ní pàtàkì pa ìgbàdá ìgbàdá ìgbàdá ìgbàdá ìgbàdá ìgbàdá kí ni màá yìí sáàrì àwọn sáàrì ọ̀pẹ ẹnu pé ń jẹ dábínú olùgbé dábínú tí dábínú wà tó ń iṣẹ́ àìjẹ́nà nílé ó ti sọ́nù wọ́n bẹ̀ sàárì rò ìyá àwọn ọ̀pẹ̀rẹ̀ ọ̀pẹ̀rẹ̀ ọ̀pẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ àbúrò olóògbé ẹgbẹ́ ẹ̀ka fi déèdì sí olóore ìrìn tó ti fi falẹ̀ torí pé èyí tó ń ṣẹlẹ̀ lọ́jà ni wọ́n bá ń bá wọn ìdí ẹ̀rọ àti ìdíje ó ti wà lórí ìjọ ìgbà tó lè wọ́n fara ojúlówó ẹgbẹ́ ẹ̀rọ sílá ìdí ìyáre wọ́n bá ti sùn sílẹ̀ láti ní ojú ọtí lọ. ìjọ mi ló ti ló ti mọ̀ràn. èyí tí wọ́n méjì àwọn àwọn ọmọ ìsìn làwọn tó kọ án òun rojú ìlàdà rẹ̀ pẹ̀lú ìjọ bí. Bàbá àwọn tó ń bí ìlọ ìdí ìjọba jọ láì ṣe ìlàrá dáadáa ní ìlàrá. Mo lè sọ méjì sí àwọn ọ̀pọ̀. Mo lè àwọn ọmọ àwọn ọ̀pọ̀. Mo lè nínú aráta nínú ìpàdé àríkù àrùn ìgbà kò gbọdọ̀ ta wọ́n ní kóbìnrin asra musa ìmọ̀sọ́lùmọ̀ wọ́n wà àjíǹkì ìlú ìkọ̀rọ̀ ìtọ́kọ̀. àdébí musa àríwí sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ òun náà ni ó fi alákàntìkì ó tara kàṣà lórí bóun ni ó ti sálábà pàdé ọlọ́run àlàkùnrin àwọn إنه حكمت إليك ربي لنا وضعنا ودون كمية انت وفيري ده بيتعلي فوق الفصل تاني بيتعلي شو بعد ما بيجي يقول هو بيتو ملا مستنتع بيتعلي وبعد ما بيجي وابتدع الله زكريا واهله فقال ابتدع هنا افتعل بماذا فعل مدح wọ́n sálẹ̀ àlọ́ zakariya ọlọ́run oyin àdánù zakariya àti àwọn ará rẹ̀ pẹ̀lú pé wọ́n ń sálápá tètè lọ́sùn lóṣù ẹ̀yọ́ rẹ̀. Bàbá ọlọ́sìn náà káàdì ìgbà ìyàwó náà ti lọ ayé jẹ̀míwò àwọ̀wá ni ó káyè gbogbo nǹkan tí èèyàn máa ń ṣe àlẹ́sọ̀rọ̀ mọ́ àìlúwa rẹ̀ ọ̀sọ́lẹ̀ ó ní lá pàṣẹ ọ̀nà nínú ìwà àrùn ìṣòro wàhálà wò àìsẹ́ǹtọ̀ àkọ́ọ́ká ìwádìí ẹ̀ tàbí pé àti ìrìnwáyá tí ó tẹ̀wájú tẹ́lẹ̀ kan má fojú rí ìrìn àìsí orí orí kàkà gbogbo ìrẹ̀kọ̀ọ́. có mà mà cũng cái cái cái đó là là người kódà bí ojú kọ pàdé ọmọ ìyá rẹ̀ kó ti ti ká nínú ìbámu ìṣòro ìyá lọ́lẹ̀ ní người ẹ̀kọ́ sí ìyẹn lórí ọmọ ìyá rẹ̀ kò lórí sọ̀rọ̀ ìgbésẹ̀ kan sálámù ìyá rẹ̀ lórí kí ni kí ló tẹ̀lé ẹlòmíì sì ń bẹ tó bá ti wo ojú rẹ̀ lọ́ọ̀kan kò ní ìdíkọ́ ní ìbẹ̀fẹ́ ló sọ ojú rẹ̀ ni má wọ́n dọ̀tà ojú rẹ̀ ló ti mọ̀ omi ìṣẹ̀lẹ̀ ọdún. النبي صلى الله عليه وسلم كان بالشاشة النبي صلى الله عليه وسلم كان يقول في النبي بالبقاع الشاشة في الوجه عقيدة ولا النبي الله عليه وسلم بقاع النبي صلى الله عليه وسلم ojú rẹ̀ máa ń lórí ojú àlẹ́ sọ̀rọ̀ ọlọ́run súnmọ́ ní ìṣẹ̀lẹ̀ wà àmì àyẹ̀kọ́ gbogbo àwọn iṣẹ́ olóore ó ti wulẹ̀ fún wọn kí àwọn máa tó lórí wọn ọlọ́run ní káyọ̀ ìgbà ìró yẹn sí ìkọlẹ̀ wọn á náà ṣe aláfàáṣe lọ síbi tí wọn kó àṣà iṣẹ́ olóore wọn yẹ ìró náírà ìdí yẹn ní jẹ́ pé níbí ẹnikẹ́ni tó bá mọ ìdí oṣù òbí máa béèrè wọn bá sọ fún pé ìsìláàmù ní àṣẹ kaba ìbẹ̀rẹ̀ fọ́nrán ìyá àìsílẹ̀ nínú tó tọ́ka sí dọ́ra tó ti yá yìí ọ̀kadà ẹgbẹ́ mi ìdí tí ẹ̀ wọ́n á fi ọ̀pá lọ ẹ̀ wọ́n lọ sí ti olókìkí lọ́jọ́ tó ti ká sí ti lẹ́gbẹ̀ẹ́ àṣọ pé kàn án àmì ìlú àbùkù náà ẹ̀ tó wá bẹ̀rẹ̀ ọlọ́run lè sọ bẹ́ẹ̀.

tí a bá ń ṣàdúrà lẹ́yìn àwọn wọ̀nàdà lẹ́yìn ọ̀gbà wọ̀nàdà láàrin pé ojú wọn tọrọ wọn ò ṣe àti láàrin tó tọ́ wọ̀ láyé lẹ́yìn ọ̀gbà ní ìwà ọ̀kan òbí yẹn fọkàn balẹ̀ lórí tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ fàánù náà lórí lọ́pọ̀ lórí tìlú ìrètí ó rọrùn fún mi olóko tó ti ṣe àdéhùn òtẹ́ àbá lè gbọ́ lè ní òun ni wọ́n pè ní àdájọ́ tó à ẹ̀fọ́ àbúrà àbúrò ìlẹ́sùn ara ìlú méjì máa ń tàbíra ẹ máa rí bí ó sì máa sọ̀rọ̀ nípa ní adam ara rẹ̀ ní máa tàbíra ẹ̀fọ́ àwọn ọlọ́run àwọn akọni ló náà máa tàbí olúwa يزيد هذا الدعاء قلت على سبيل الله الدعاء لا تعمر ربك وخالقك الدعاء الدعاء èèyàn gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ àdúrà tuntun lẹ́yìn ọ̀kan fọ̀rọ̀ dà lẹ́sùn ara wà lẹ́yìn ọ̀rọ̀ tó wà lọ́wọ́ tó wọ̀ táyà ẹ̀jẹ̀ ní ìta àkọ́kọ́ ọ̀nìlẹ̀ ìlànà ẹ̀sọ̀rọ̀ fún ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà فعلا تحمل علينا إسرا كما حملت على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا اتبعوا الدعوات الأدعية المأثورة من الكتاب والسنة هذه في كفكة كان ẹ̀ rí àdúrà kan tẹ́ mọ̀ ní jásímá ẹ̀ mọ̀ wọ́n ṣàyà sí agbára ọlọ́run wọ́n lè bá wọn ní ìdí máa ń ṣàdúrà ní ìdí ah, a ajẹ́bí bẹ̀rẹ̀ ajẹ́bí bẹ̀rẹ̀ yàtọ̀ bàbá ti pọ̀ nígbà tí wà ẹni bá ti sọ bẹ́ẹ̀ ní sẹ́sẹ̀ ló wà sá. ìwé ẹni bá ẹ̀kọ́ náà wà ní tẹ̀sí ẹni tó ń wà ọ̀rọ̀ yóò ti wà ní ní òfin jẹ́ pé àfáà tó bá jẹ́ àfihàn ìpínlẹ̀ bóyá bẹ́ẹ̀ kẹ̀kọ́ òbí wá sí àbá àtìlẹ̀ wo èdè lójú náà òkúdọ̀ ọ̀rọ̀ bò ọlẹ́ ọlágbára ìpàdé àtọ́jú àbọ̀ ìṣúná tí ó bá pẹ̀lú ẹ̀ẹ́dì yóò tó sọ yóò tẹ ẹ̀ẹ́dì òwò àìsàn fún ọmọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dì òwò ẹ̀ẹ́dì òwò àwọn ọ̀gbọ̀n tí wọ́n rọ̀ rà ẹ̀ẹ́dì òwò àìsàn torí ìlàkúnmí àtúrà rẹ̀ àwọn ọ̀pá àgbẹ̀sọ́lá ìjọba àti àwọn ọ̀pá àgbẹ̀rẹ̀ wípé àyẹ̀wò ni wọ́n. ọlọ́run wọ̀nyẹ̀ ní ìlú náà rọ́gbàdà wọ̀rọ̀ wọ́n máa pe àwọn ọlọ́run ní pípe ẹ̀sìn tó ń ṣojú kòkòrò lọ́dọ̀ náà wọn náà gbà tó ìdúpọ̀ padà balẹ̀. وكانوا لنا خاشعين wọ́n á sì fẹ́ra wọn lẹ̀ yáyá ọlọ́run bàbá. Àná sọ̀rọ̀ wọ́n ààrẹ ọ̀sọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àbúrò àtàwọn ọ̀gbìn tó kọ́ sílé wọ́n yà wọ́n nípa ìgbà àsìkò ìrìn ìtọ́jú àkọ́kọ́ lọ. وفي تحليلتي وهوان عليكم قال التواضع والخشوع يقول إن عشت إليك ضعف قوتي ọ̀lẹ́ni mí o mò ń pariwo wá sọ́dọ̀ ọ̀rẹ́ náà mò ń ṣàfihàn nílẹ̀ ẹ̀mí wà kí ìgbà tó ṣe rẹ̀ mi ò lè gbèjà fún yẹn ṣùgbọ́n ọgbọ́n tẹ̀sán mi ò lọ́nà àbáyọ rárá wọ́n sàwọ́ ẹ̀yà alẹ́ ní mi ò lè yàn lẹ́ka tí mo lè ní mo fẹ́ gbára lé tí mo bẹ́ẹ̀ dìde tí mo bẹ́ẹ̀ dìde ẹ̀wọ̀n ẹ̀kọ́ nínú àdúrà kan kọ̀ọ̀kan lọ́wọ́ kò yẹ nínú àwọn àdáà èyí tó rọ̀ mọ́ ìdàpọ̀ yìí alẹ́sọ̀rọ̀ bá wà ìwà rẹ̀ alábìnrin yóò padà wá àwọn èèyàn kan ìgbàdì ìyàtọ̀jú rẹ̀ ètò a àwọn èèyàn kan padà ń gbọ́dọ̀ àwọn àdúgbò rẹ̀ àwọn èèyàn ìgbéyàwó ètò a wọ́n máa tayọ àlà ìdíjà rẹ̀ àtẹ̀síwọ̀n ìgbà bákan náà àti níbi ìgbà ọ̀gá ìtayọ̀ àlàmíbi àdúrà wọ́n ti yẹ̀ mọ́ ọ̀rọ̀ wà àlàkọ́fù ọ̀gá ní àlàmíbi àdúrà. وقال النبي صلى الله عليه وآله وسلم ìjọlọ́ níta ìjọlọ́ bàbá ọ̀pọ̀ ìgbé àtàkùdàtú ìkú ìṣẹ́yẹ́ وفي رواية الخير إلا في عمل الآخرة إنه ما يكون لبنى إنه في رواية الخير ألوهكم إلا في عمل الآخرة àyàfi níbi iṣẹ́ tí ẹ̀sìn wá ìjọba tí ẹ̀sìn wá ìjọba. Ìjọ ló ní ọmọ adé wùlì ìlú, ìwọ́n má jẹ́ bí ẹ̀jẹ̀ máa ṣe púpọ̀. Má jẹ́ sí ìtúlé ọjọ́ ọlọ́run, kí yá ìjọba ẹ̀sìn bẹ́ẹ̀ mẹ́ta mẹ́rin bá ti lẹ́yìn rẹ̀ ìṣẹ́wọ̀n tó lẹ́yìn rẹ̀ wọ́n ní ká fi àtàbà sálámà káyọ̀ àrẹ̀là mélòó alhamdulilayi mélòó ọ̀la àpọ̀ mélòó ọ̀wá àti ìsìláàmù láì láì mọ̀ bọ̀. ẹ̀rọ wípé òṣèlú ẹ̀rọ tó jọ ṣùgbọ́n pé ó mọ̀ ṣọ́ọ̀ nígbà tí mo ti lẹ́yìn ọ̀rọ̀ kọ́ni ìgbésẹ̀.

tí ó fi ní ìtumọ̀. Mọ́kànlá ìdákùn oríire o. Ìjọba àbẹ́ẹ̀kọ́. Ìbáàbí fi gbogbo àyè náà ní láti máa yọ. Àwọn ẹgbẹ́ dábúrò náà kọ̀dà. Ẹ̀kọ́ oríire o. Ìjọba ìpínlẹ̀ Ìjọba olùdíje. tó dáa ní ṣùgbọ́n bí bẹ́ẹ̀rì máa ń ṣe hàn. Wàá mú bẹ́ẹ̀ náà ni ẹ̀bá ti tán. ìyá ìyá ha kẹ́ni máa tọ̀tọ̀ ìyá ìyá mọ̀ bí wọ́n ní bá ẹ̀ ìyẹn ní òbí ẹ̀kọ́ ọ̀pọ̀ àwọn ẹni tó àwọn ọ̀nà ẹ̀ ó kọ́ wa bẹ́ẹ̀ náà ìlú sọ̀rọ̀ ọ̀jà débi tí wọ́n ti ń kó omi lọ. tó di yíra ẹ̀ kẹsàn-án ti àmọ́ yàtọ̀ ti bọ̀ ọ́ fún mi. bí jọba yóò pọ̀ tó pọ̀ jọ ọlọ́run àti kí èèyàn ó gbé ìjọba wọn sí àrùn wọn rárá nítorí pé èèyàn ṣe báwọn ní ìpàdé yẹn. bákan náà wọ́n tún tẹ̀síwájú wípé ẹlẹ́ẹ̀kejì àlùsùmọ́rọ̀ àríyá àwọn tí olóore téèyàn bá ń ṣe téèyàn ó tún nígbà má sí يقول الرسول صلى الله عليه وسلم عن ربه في الحديث القدسي سيدنا محمد صلى الله عليه وسلم من حديث توبة عبد الله حديث القدسي يا بني يا رب وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى عرفته. أرسل الله ونية ونيته lẹ́ni tí ó máa súnmọ́ lọ́wọ́ ọba ìlú ọlọ́run ọ̀pá kọ́nà fún ilé ìjà yóò máa súnmọ́ ìlú ọlọ́run bí láwọn ẹ̀sìn pẹ̀lú àwọn àti àsìkò rẹ̀ òun ni wọ́n bù ní máa tí ó máa ṣe àtà ọ̀sẹ̀ pa títí ìlú ọlọ́run owó tó wà ti ní ìṣẹ̀rú ìdíkàlù ìdá àpàlà àdìrẹ̀ kọ́ra ìdílé ìlú ọ̀sẹ̀ ìfúnlá àlejò tó náà bá fẹ́ràn ẹ̀rú kan ọlọ́run sọ méjì lórí ìlú ọlọ́run tó yẹ wà lọ́dọ̀ ọ̀nà máa nílẹ̀. ìlú náà sọ wọn bá ọlọ́run lọ sọ́mà gbogbo àwọn àti láàrin ẹ̀yìn alábàjẹ́ ọ̀nà ẹ̀yẹ́dẹ́ ẹ mú ju oṣù tó wọ́n ti rí káàkiri orí rẹ̀ kódà àwọn ìyá lè máa fojú ẹ̀ sọ́dẹ̀ náà wọ̀. ọlọ́run ní sẹ́yìn wọ̀já àlẹ́ lọ́wọ́ àwòkọ́ fún ìdàgbàsókè ọlọ́run wà á tó lẹ́nu sí gbogbo àwọn ẹni orí ọ̀gbà jẹ ọlọ́run ò ní kó ṣìṣe yóò máa tọ̀ sọ́nà àwọn ẹni orí wọn bàjẹ́ ẹni bí àwọn ìkàlà wọn àwọn èdè orí àwọn ẹni orí oṣù àyè òṣèlú náà bí àwọn ọlọ́run bàjẹ́ ìfọ̀ àwọn tó bá dé gbogbo ìlú wọn sọ. ṣé ọlọ́run bá ní wàhálà yẹ ọlọ́run ní ẹrú sí ìlú òníyẹ kò ní wò ẹ̀ka fọwọ́ ti lè yẹ fi kàn wá sí yóò máa sún ní ìyá ọlọ́run pẹ̀lú àwọn tí àtúntò rẹ̀ àtà ìyẹn ní òun àti hátà kẹ́lìmọ̀ hátà méjì ìjìnlẹ̀ ìdílé ìtumọ̀ ìwé ìtumọ̀ lóun jẹ́ pé àwọn tí wọ́n ṣáájú náà wà ní ọlọ́ ọlọ́run bá sọ̀kánà ìwà tẹ́lá ọlọ́run máa ń gbé káwọn kàrà náà kó ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn látara bí wọ́n ti dúró mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àgbàlá sí. ẹ bá àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ náà bá wọ́n sọ ìtàn kan fún afáàfọ́ ọba tí bẹ̀rẹ̀ òòlù ọba yẹn máa fún ìyọ̀mọ́ ọba àtijọ́ kan ọba yẹn wá fẹ́ ìṣẹ̀ ìwà tó gbé yẹn káàkiri wà lẹ́yìn ló pàpà rẹ̀ wá ọlọ́pàá náà wọ́n àpá yẹn wá lọ. Sẹ́yìn lè gbàlejò ẹnu mẹ́wàá kama ní pàtàkì ètò ọ̀bà wa ní ìdìbò ìkànnì tó wa kò ní àwọn wà bẹ́ẹ̀ lè lè ní bàbá àbá bọ̀ àwọn àgbẹ̀ lọ. bàbá mi ní tó di bẹ́ẹ̀ afẹ́kùn ní ìgbẹ́ àwọn tó ń bọ̀ ọmọ kápá lórí ẹ̀ bàbá mi kú ẹ̀ sábẹ́ ìkọ́nọ́ká.

àwọn ìwà ń tún pàápàá lórí ọ̀rọ̀ ẹ̀ pé bóyá sílẹ̀ rẹ̀ ẹ̀rọ rẹ̀ lò bóyá ìṣẹ̀lẹ̀ rẹ̀ lò ó lè má jà lọ. nínú àkídà àìsílẹ̀ ọ̀jọ̀ máa òun náà ní ìbáàtú àkàrọ̀mọ́ àwọn ìyá ẹ̀rọ náà kàrọ̀mọ́ ti wà lọ́nà máa ń ṣe ìṣòro ọ̀rọ̀ ìyára wa. nínú ìṣòro jẹ́ wà ọlọ́run kò yóò mọ àwọn kan tí ọlọ́run ti lọ́rọ̀ ìyàwó lórí tó ń gbéná wà fún máa ní ìṣòro ọ̀yọ́. ìlú tẹ̀lé ma bọ́lá wọn bá yẹ kí káàdì ẹ̀ ó lè gbé fún àmọ́tò náà tó wà àwọn ìgbéná wa tí wọ́n bá lè gbé lọ tí wọ́n bá lè gbé lọ àwọn kan léyìí tí nínú àwọn tó lò ó bó ṣe fi àmọ́ lẹ́yìn ní. Bàbá kan jọ kà á pọ̀ ọmọ ní ìdí tó bá yóò fi jọ lọ́dọ̀ náà. Mo ń fi nígbà ẹnu ní àfihàn òun tí ò sì dá ó sì lé lóko jẹ ìgbà. Bóòlù lọ bí sọ̀mọ́tò. Wọ́n rò ní ẹ̀mí pé ẹnìkan á ní sílẹ̀ yìí. nígbà tí ìwé ń lọ láti yàn lọ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ka lọ́sẹ̀ tó lè jù ọ̀sẹ̀ mẹ́ta orí tó yàn. Làásù màdá wàdá wa màálù. Ìlú àwọn èèyàn wá sí kí ẹ̀dá wa máa bà ó máa ń sábà tètè fún ìrànwọ́ lọ. Ìlú rẹ̀ sí Àdàbí sọ̀rọ̀ máa àyè wà lọ́sẹ̀ lọ́nà. Àdàbí ìtẹ́lẹ̀ òun. بين الحج والعمرة حج العمرة nínú àkọsí ní àwọn nínú bàbá ní bàbá yìí bàbá tó bá wọn ṣáà ó ṣe bá wọn ṣáà ó ṣe bá wọn ṣáà nínú ìwádìí àtàlẹ́ sọ̀rọ̀ àrọ̀ sọ̀rọ̀ àlejò yẹn fi wúra àti hajj náà tí wọ́n tẹ̀lé ra wọn ó máa ń mú òṣù kúrò lára yìí lọ́sọ̀ọ̀ òṣìṣà lára yìí gẹ́gẹ́ bí ilé tí máa ń gba ìdọ̀tí gẹ́gẹ́ bí ẹ̀rù tí máa ń gba ìdọ̀tí nínú lára yẹn bẹ́ẹ̀ ní ìgbésẹ̀ láàkín الحج والعمرة لازم أنا بتديه وتنسيه الملاكين تنسيه الرحل الحج له مجموعة وله مجموعة والمتابعة تعني كذلك أي خبرات طبعا المتابعة إلى ما في خط الهلاوة ولا ثم في kéèyàn ó máa ṣe àyè láti ṣiṣẹ́. wàhálà mọ́tà ọmọ yìí mo fi dákìlọ pé kì í máa kéèyàn ó máa ṣe nǹkan kó má dáwọ́ dúró lórí ẹ̀kọ́ tó ní máa ìpìlẹ̀ kan ní tó ṣe pàtàkì níbi fúnfún ìmánì lágbára wàhálà ìdìbáyé náà àti láti ìpìlẹ̀ kan ní tí kì í jẹ́ kí ènìyàn ó lè máa jẹ́ kẹ́ńdé ènìyàn ó ráre. حتى على تركه lórí tó wá pẹ́ ẹ̀ka àbẹ̀yẹ oṣù méjì ó rí pé tó o fẹ́ mú mi ẹ̀ máa gbóòórùn mi.

náà ní ẹ̀mí yóò ló sí nǹkan tí yóò wúlò bàbá rẹ̀ ti fi ìgbọ́n ìlú rẹ̀ ní ìrẹ̀ ètò ọ̀nà náà lò wọn kàn nílò dáyé káyọ̀ òun náà ti ẹ̀sẹ̀ rẹ̀ yàtọ̀ nǹkan tí èèyàn ń ṣe kódà kó ṣe níwọ̀n báyìí ló ń ṣe ní àwọn ẹ̀sẹ̀ olóore tó tó pẹ́ tó tó ní ma ó lóore èyí tó pọ̀ tó ń ṣe ní ọ̀sán lọ́nà tó o bá tẹ o láàrin ẹ̀fà wọn náà ó lè ó lè lóṣù láàrin ó lè lóṣù ó lè láàrin lóṣù. kékeré tó ń ra ń jẹun tọ́tọ́tọ́ ó lọ òṣèlú tó kọ̀ ọ́. ìṣèlú pé ọ̀rọ̀ padà nílẹ̀ gbọ́dọ̀ yẹ bí nàìjíríà lórí àwọn wá sí lórí àwọn àfíà ọba jíra rọ wọn wá burúkú àlọ ẹ ó ti fi èyí kan lọ́pọ̀ àwọn ìṣèjì láwọn orí bí ọ̀rọ̀ bí èyí kan tó ti làwọn àlejò bí wọn tó o tó ní mọ ó lo orin ju fíìmù mẹ́ta tó ń ta lórí ló bá tó dọ̀la àpò ìyẹn lọ́wọ́ àti àwọn àpò ìyá òwò wọn bí ìgbà péjì kan ẹ̀rọ ìlú àtúndì ọ̀rọ̀ ká péjì kan ìwọ́n náà sọ ní wípé àlọ́kọ̀ ní ìlú jáde kọ́yọ̀ òní lọ ìfẹ̀sí ìlú ìwọ̀nba ní ṣé olóore pé ìyẹn ṣe nínú àwọn tí àpòpọ̀ rẹ̀ tó pọ́jọ́ tí ìyẹn tó ní mọ́ olóore yìí èyí tí ìyẹn tó ní fẹ́ fẹ́ ìyẹn tó pàtó tó tó pọ̀. والمداومة على الأعمال الصالحة تقوي الإيمان ìmáa dúnní mọ́ àwọn ẹgbẹ́ olóore a máa fún mímọ́ ní ìdàlágbára ọ̀pọ̀ ìtòlera tàbí ìsọ̀nà ìwáwọ̀ àìyíwá sẹ́lá ayùn àdáyàrí àhàkò ìlànà. wọ́n bèèrè lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run wípé èwo nínú àwọn ẹgbẹ́ ọlọ́run ọba adẹ́ta nífẹ̀ẹ́ sí jùlọ. kọ́ àtiwá kan wà ní kọ́ńtì ìfẹ́ ọlọ́wọ́ bá ní ti, ilé ìfẹ́ ìyàbá tó ní máa kódà tó máa níwọ̀n ìgbó tó ní máa gbòòrò májè ó lè fi lò ó lórí fún ọmọ ọmọ ọlọ. wàkàrà nàbí sọlá ọlọ sọlá ìgbà àyìnlá amẹlẹ ọsùlá tó dọ́gba ní sọlá ọlọ sọlá kára yìí máa ń fi ìfẹ́ kan iṣẹ́ kan àwọn ìgbà yìí lọ ọ̀pọ̀ta yóò tó ìgbà yóò máa ṣe nǹkan yẹn ní ìṣẹ̀lẹ̀ ìgbà tó máa ń lò láàbùkù tó wà yóò tó ìgbà náà nínú àwọn àbábò àwọn nínú àwọn ìlàjì lọ nínú tíjà tó máa kí máa ní ìlú lọ́dà sókè kí èèyàn láwọn ẹgbẹ́ olóore àwọn àpè kí èèyàn ó sì fẹ́ má bó ti wọlé wí ìrìn ní èèyàn bá sì ṣe alẹ́ ìrìn nígbà yìí ìwọ́n tó bá ti pọ̀ ẹ́ẹ́ yóò sọ wọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó lè máa ṣe lọ́wọ́ ẹ̀ẹ́dọ́gbẹ́ tó bá bẹ̀rẹ̀ kódà ọ̀kan náà àfa àwọn ọmọ ó ní tó bá ń ha àyà lójúmọ́ ó sọ iye ọdún tó fi wákà ọ̀hà àyà àyà sọ̀rọ̀ báyà kọ̀ kò tí ò bẹ̀rẹ̀ ní àyà kàkà mọ́ ṣùgbọ́n ọ̀hún tó àbẹ̀rẹ̀ àyà kàkà àbọ̀ ẹ̀rọ ẹ̀dẹ̀ àbí èṣù máa ẹ̀rọ ẹ̀dẹ̀ kò ní wá máa padà ha tó lóore pọ̀ èyí tí ìlú ti lọ bá yẹ kọ́ ó dà pọ̀ wọ́n yẹn ó yẹ lórí ìdílé tá àwọn olùkọ́ wa máa sọ̀rọ̀ àti ìyá kan olóòlọ́mọ̀ ìtàgbọ̀ yìí bí èèyàn bá ti fi ṣe olóore lọ́rùn lẹ̀ kó dà pọ̀ wọ́n níwọ̀n táwọn àti ìdúnímọ̀ yóò padà di púpọ̀ ọlọ́run ti máa ń yẹ bẹ̀rẹ̀ ìrúfẹ́ kan bẹ́ẹ̀ ó sì máa ń jẹ́ sábà ní ìṣọ́ ìdàgbẹ̀ ìdàgbàsíà kúrò nínú صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك